الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أبقى أدقفوا الوباوة أليكم في علوم أتي إيجيكم أباء أقاوة نبوى محمد صلى الله عليه وسلم أبا وراء النبي كما صحابة نبوى محمد صلى الله عليه وسلم أبا أنت من تلي لنا وشوفوا جزال القيامة àbẹ̀ olúwa o mẹ́jọ àwa àti ọ̀ràn wa náà kò nínú òjò olórí rẹ̀ yìí o. òní yìí ni ọjọ́ kọkànlá oṣù muharram oṣù alimuharram kìí ṣe oṣù alákọ̀ọ́kọ́ nínú ọdún àwa mùsùlùmí. àná ni ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá yìí là ń pè ní ọjọ́ àṣúrà anabi sallallahu alayhi wa sallam anabi níbẹ̀ yẹn bá lè gba àwọn ẹjọ́ kan yìí àwọn ẹjọ́ aṣúra yìí ahtasibu ala Allah an yukaffira as-sanata allati qabla anabi ní mo rán kan pé ọlọ́run ó fi àwọn ẹjọ́ kan yẹ pa ẹ̀ṣẹ̀ odidi ọdún kan rẹ ẹni ọba gbà àwọn àǹfààní tọ́lọ́ máa ma gbé kalẹ̀ láti gbàdégbà ọ̀kan lèyí tó kọjá ní àná yìí ń ṣe ọjọ́ aṣù ọgbẹ́ni ọlọ́run ń ṣe rọrùn fún láti gbà á lọ́mọṣá gbà á lẹ́sìn o gbẹ̀ǹtì ọ̀ wà á rántí ọ̀rẹ́ yẹn ara létí àbọ̀ gbàgbé àbíkọ́ náà fi sọ́kàn lọ́wọ́ ìyá àmàbẹ́ dáadáa àbádọ́dún mi gbogbo ọjọ́ kẹwàá oṣù alimuharram ọjọ́ aṣura ìlànà ànábì ń bẹ sallallahu alaihi wasallam òní kéèyàn gba ààwẹ̀ ẹ̀ẹ̀kejì ẹni ọba wa gba ààwẹ̀ yìí lánàá èyí tí ó dáa jù lánàbì ti rẹkọmẹndì ẹ sallallahu alaihi wasallam kí ààwẹ̀ tiwa tá ń gbà lọ́jọ́ Àṣúrà kó fi yàtọ̀ fún tàwọn Yahudi torí wọn nígbà tá ànábì dé Madina sallallahu alaihi ànábì náà bá a pa àwọn yahudi náà lẹ́yìn àwọn nírìsì nǹkan táwọn náà fi ń gbààwẹ̀ ọjọ́ aṣúrọ̀ yìí gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ìsìláàmù àìsí ìfẹ́ ànábì ọ̀fẹ́ ká máa ṣẹ̀sìn tiwa lọ́nà tí ó jọ tiwọn ẹ̀dàpọ̀ ẹ̀já dèyìn mọ́lẹ̀ gbogbo ẹni ó sọ àṣàlátù di bí wọ́n ti máa laago níbì kan tẹ́mi ń gbé yín tẹ̀ ń ké èèwọ̀ ní tẹ̀ ń ṣe haramu ní ẹ̀ṣẹ̀ ni anagba muhammad sallallahu alaihi wa sallam repeatedly ni máa ń wí pé khaliful yahud khaliful majus ẹ máa ṣẹ̀sìn tiyín lọ́nà tó yàtọ̀ ẹ má fi do àwọn yahudi ẹ má fi do àwọn nasọ́ra ẹ má fi do àwọn majusi torí náà apàrọ̀ wa gbogbo à ń gbé máikrófóònù bọnu à ń tan spíkà sàṣàlátù a máa kígbe kò sí nọ́ọ̀sì ànábìó sallallahu alaihi wa sallam ìwà níbẹ̀ bá pe ọlọ́run tàbọ̀rù àánú wà hófù yàtà ni níjẹ́ jẹ́ nígbà yẹn máa pariwo níbẹ̀ náà alukóra níbẹ̀ ẹ̀ mọ́sá sàmánà wa tọ́ ayàlọ́ bẹ̀ ń ní torí pé ojú kan náà gbogbo ẹ̀ níbi tó fi mọ̀ pé alọ́lọ́run ànábì ọ̀fẹ́ ọlọ́lọ́run ò fún mi kọ̀ sọ fún mi bẹ́ẹ̀ pé kí n máa fẹ̀sìn mi kọ́pì àwọn kan òun ló fi dóbi ọ̀rọ̀ aṣọ ayé ńgbà tá ànábì wa gbọ́ sọlọ sọlọ ànábì tí ń gbàwé tẹ́lẹ̀ níjọ́ tó wá gbọ́ pé àwọn yahudi náà láwọn ní rísìn kan táwọn fi ń gbà á ànábì ni ọba di ẹ̀mí o ọba dọdún tí ń bọ̀ o làásù mọ́nà àtàṣẹ àwọn ẹjọ́ kẹwàá nìkan kì í gbà kì í bẹ̀rẹ̀ láti jọ́ kẹsàn-án ni kí tèmi ọba àyàtọ̀ fún ti kíni ọba àyàtọ̀ fún àwẹ̀ táwọn yahudi ń gbà ìsìláàmù lọ lákùndínú kún wàlẹ àjùlé torí náà wọn ní tá nàbí yìí ni Ọlọ́run tí ẹ wàá kádàrá pé ẹmí tá nàbí yìí Ọlọ́run tí ọba nàbí láyé mà àmọ́ ti sọ àsọọlẹ rẹ ó ti dòfin ó ti di ẹsìn náà nù fún wa nàbí nílà ìnáṣù ìlà kọ́bílín làásùmánà tààsán àpọlọmọba ni máa bẹ díẹ̀ ní o ń gba ọjọ́ kẹsàn-án kí n tó wá gba ọjọ́ aṣọra gan-an ti jẹ́ ọjọ́ kẹwàá òsín tá mẹ́nubà nọrọ ànábì kẹ́kọ̀ọ́ pọ̀ ń bẹ ànábì Ọlọ́run pé bóun bá dẹ mí kò sì dẹ mí ìrún náà táwa ló ń tọ̀ ń tí ọmọ pílánì bí ìgbà tó ṣe pé kò ní kú láyé mọ́ gbélé ìparọ́ àti gbogbo ẹ̀yin olóṣèlú bìhébì ọyìn ń jọ bí ìgbà tí ẹ mọ̀ pé Ọlọ́run ló ní ẹ̀ka pa ẹ̀mí òǹkálukú o wọlé ọdún mẹ́rin a máa ti rí dídòkó a máa ti pílánì ọdún mẹ́rin ní èyí tí wọ́n yàn ní pé ẹsẹ̀ lọ́dún mẹ́rin àkọ́kọ́ yìí gan ààyè ń bá o pàtà àráyè rẹ̀ rí pé ọdún mẹ́rin ní gbogbo ẹni ó sì ń ṣe báwọn náà kátàrà àtànábì kọ́pì kákọ́sẹ̀ ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ànábì ọlọ́run pé bóun bá dẹ̀ ní ọlọ́run sì wá kádàrà pé kò ní kíni ọ̀dẹ̀ mi àmẹ́yìn ti tó káwọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣe má máa ṣèṣe bí ìgbà tó dá ọ lójú ànábì ọlọ́run ní bóun bá di ẹ̀mí sallallahu alaihi wasallam ọmọ sábà ṣàlékún ìta àtìgẹ̀ fanẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam torí náà èyí tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ yẹn mo wá lónìí lọ́jọ́ kèló ọjọ́ kọkànlá àná lọ́jọ́ kẹwàá àìdáwẹ̀ aṣúra nìkan gbà wàtá nẹ́bi ti wí báwọn tóun ò ní dáa gbà mọ́ wọn náà gbọ́dọ̀ dáa gbà ẹni ọba wa ṣe pé àná nìkan lọ gbà kó tó máa gbọ́rọ̀ tá à ń sọ yìí ẹ pé ọjọ́ kẹsàn ti bọ́ ẹ̀yìn àwọn àlùfáà wa ní tó o ní tó ṣe ṣe ó kú o ọwọ́ àgbàwẹ̀ lónìí ọjọ́ kọkànlá ọgbàwẹ̀ lónìí ọjọ́ kọkànlá nígbà tó o àwọn ẹ̀jẹ̀ náà wà yàtọ̀ sí ti àwọn Yahudi ẹ̀yìn tá a fẹ́ fàyọ pẹ̀lú pé ó ní lọ́jọ́ kọkànlá nù torí náà gbogbo ẹni tí ọlọ́mọba ní kí ọ̀rọ̀ yóò dé sí tiẹ̀ kọ́dà bọ́ọ̀dà níyàwó tó jí láàárọ̀ ìgbọ̀ fẹ́ gbàwẹ̀ ṣọ́ọ̀ṣà kì í jẹun ọba àmúbẹ́ àmọ́ gbàwẹ̀ náà fílà kọ́dà béèyàn dà níyàn rẹ̀ lálẹ́ kó tó sùn àwẹ̀ ọ̀ràn yẹn nìkan láàyè ìpẹ̀yìn ọgbọ́dọ̀ gbá àdìgbòdì láníyàn káṣubó tó tó mẹ́ra ni ànáfílà ọ̀rọ̀ ọ̀wọ́lé bẹ́ẹ̀ ẹni ọba ṣe pé kéèké ọ̀hún tilẹ̀ má báyìí tọ́ gba aṣọ́rọ́ lánàá gbìyànjú òfin kíni kún ọgbà òní ọjọ́ kọkànlá tọ́ọ̀bá tí ì gba ọjọ́ kèló ọjọ́ kẹsàn-án ẹ̀ káwọn ẹ̀rọ fi yàtọ̀ fún tàwọn yahudi gbàdúrà ti pa wá láṣẹ rẹ̀ sallallahu alaihi wasallam ẹni tí ń bá ń ṣètìǹtì ẹ̀ wá ń gbọ́ ẹlòmíókè ní ọ̀jẹ̀ gbọ́n kankan àìgbàwé ẹjọ́ kọkànlá nìkan o ìyá ọ̀dà àwọn lèèyàn gbàwé lónìí ẹnì kò fi ọgbàwé lónìí o àlàyé láti ṣeun bọ́ ọba gbàwé lánàá wàá ṣe kínní wàá gbà tòní ẹni tí ọba ti wá gbà ń jẹta tí ó gbà lánàá wọn náà bẹ lọ́n pé wọ́n bá ní kó di ẹ̀mí ọlọ́njẹ́ ògbówó sí lọ́wọ́ ọba pẹ́ bó ti jẹ́nu tọ́ ọkùnrin kankan o. aṣọrọ aṣọrọ tá à ń wí yìí àṣẹṣẹ ń gbọ́ ni nílẹ̀ yorùbá yìí ọ̀tọ̀ ni tá a máa pè tẹ́lẹ̀ mo ni tá a dàgbà mà ọjọ́ kan yìí náà ni o àmọ́tọ̀ ló kọ tí ó gbé wá fáwa nílẹ̀ yorùbá tá a máa pè ń bá dàpọ̀ ẹ̀ nísìnyí náà rántí ọjọ́ kayokayo ọjọ́ kínní kayokayo. òun náà ni ọjọ́ aṣúra náà ni yorùbá ń pè ní ọjọ́ káyókáyó ẹ rí i pé kí ni yìí contradict ara wọn àbẹ́ẹ̀ tí yòókì contradiction máa ń àlẹ́bí ni ẹ gbà wẹ̀ àwa ní káyó kí káyó ó ti fi hàn pé ṣe ìtọ́ni ti lọ́wọ́ sí i àlàyé rẹ̀ á ti ṣe wọn bá nísìn ẹni ọlọ́run bá ní ọ fẹ́ gbọ́ àmọ́ lọ́n já gbọ́ ká gbà àmọ́ ẹja nóòtì pé contradiction bẹ láàrin kánẹ́bí o pé ẹgbà àwẹ̀ sallallahu alaihi wasallam káwọ̀ ọmọ pé káyó káyó níbo ni ṣètọ́ ni kí wá yé sí toró yé sí ni gbogbo ti ṣètọ́ ni lóhun á ṣe láyé náà o òun ti bàjẹ́ àmọ́ òun nìkan kó wọn lọ náà o ó wí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní Al-Qur'ani o olúwa mọ́jọ́ wọn kó láyé tálíkì àmì èdè iṣẹ́ wo lọ́mọ wa ṣe tó fi máa bẹ láyé dídú àlìkìyàmẹ ta àwọn máa dámọ lòun ò rí tí wọn gbọ́ ètò ọ̀nì lòun ò dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òun ò dúró lọ́sì òun ò dúró wájú òun ò dúró lẹ́yìn ayé àgbàrá nínú tú o ń bẹ nu súwájú làárọ̀ fi bẹ́ẹ̀ o òun ò dúró wájú òun ò dúró lẹ́yìn òun ò dúró lẹ́kùn òun ò dúró lọ́sọ̀ kú bí ọmọ ànábì ádámù ó ti rálì jẹ́ mẹ́wọ̀ àfẹnyọba yọ ọ yọ bọ́ mọ́ ṣètọ́ ni lọ́wọ́ sórí gbogbo wa àti tí àwọn àfáà ń ṣe lọ́tún lósì kọ́ ọba àṣẹ kọ́ ọba àyọ́ bọ́ mọ́ṣẹ̀ lọ́wọ́ ni òun ti dẹ ẹ ó ti dẹ wọn chain kalẹ̀ gbogbo ọ̀nà pé ṣé wọ yìí ò ní bọ́ ìgbẹ́ni ọlọ́mọba ni wọ́n máa gbọ́ ohun tí wọ́n bá kọ́dà bí ọ̀bá tó ń ṣe mu tẹ́lẹ̀ gbọ́ ọba àbọ́ lọ́wọ́ ṣètọ́ nìyí torí ẹlòmíín náà yóò strange dáhùn yóò gbá a ah, ah. ọtún ní káyókáyó ọ̀tá káyókáyó ọ̀tá káwé kàtégórí kalẹ̀ bẹ́ẹ̀ ká sọ àwọn tá ànábì ní àfi gbà wẹ̀ sọlọ sọlọ káwọ sọ ọdí kíni káyó káyó ọ̀tá ọ̀tá ṣètọ́ ni yé sí i kí ló fà á lẹ́yìn tí ànábì ò sí láyé mọ́ sọlọ sọlọ torí ká nóòtì yìí náà kò sí káyókáyó lójú ayé ànábì o ẹnìkan fẹ́ di pósì kan lánàá nínú àwọn ọ̀gá wa dáadáa kan ní gbóńtá máa ṣe lójú ayé ànábì àtijọ́ parí àti káyókáyó mọ́ à kò sí káyókáyó lójú ayé ànábì o kò sí káyókáyó lójú ayé Abubakar o kò sí káyókáyó lójú ayé Umaru lójú ayé Usmanu lójú ayé Ali àwọn ọ̀gá wa nínú ẹ̀sìn wọn bí Ọlọ́run àná kò sí káyókáyó káyókáyó ń tọ́ fà á lẹ́yìn sixty one years tá nẹ́bi ṣe ìjìra yìí ọdún ìjìra tó di fourteen forty seven lónìí ńgbò di sixty one years ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ ni làwọn kan wá yí sí kíni káyó káyó ọdún kẹló mọ̀ pé sixty one years lẹ́yìn ìjìra nẹ́bi ọlọ́ọ̀ṣọ́lá ọdún yìí ni wọ́n pa ọmọ ọmọ ànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀gá wa àgbà ni al-Husayn ibn Ali ibn Abi Talib radiyallahu anhuma ọmọsàyọ́nù sí àwọn méjèèjì ọmọ bíbí Fatima ti sọmọ anabuwa Muhammad sallallahu alaihi wasallam radiyallahu anha òun ni al-Husayn ọjọ́ máa àlè ọdún yìí ni wọ́n pa ọjọ́ yìí ni wọ́n pa èdè ọjọ́ aṣúra ọjọ́ kẹwàá oṣù alimuharram ọdún wo sixty one ah àwọn ọ̀tá ìsìlámù kan pa àwọn mùsùlùmí náà tiẹ̀ ni wọ́n á má àwọn aláṣejù kan wọ́n àwọn aláṣejù tí wọ́n máa dìde láti gbà kan dé gbà kan tí wọ́n máa tọ́nu ìsìlámù sódì tí wọ́n máa ṣe ń tọ́ takò tá a nábì ṣe wọ́n sì máa pè é ní súnà àdáwò yẹn ti pẹ́ o àdáwò yẹn ti pẹ́ o tí ẹ bá gbé bẹ́ẹ̀ kí ṣètò yẹn tán yẹn débi kéèyàn sọ ìdá sí ọ̀rọ̀ ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tí mo wí kí ṣètò yẹn tán yẹn débi pé tọlọ náà lòún ṣe yìí kó sì fa ìdá yọ ta ló fẹ́ fi bẹ́ ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam radiyallahu anil Husayn ọmọ sábà tó sàlékún lọ́nu rẹ̀ fún Husayn ntọ́sẹ̀lẹ̀ nù Israel nígbà sẹlẹ̀ yìí wá ṣẹlẹ̀ àwọn èèyàn wá pín sí méjì lónìí yìí bá a ti ń sọ̀rọ̀ irú ntọ́sẹ̀lẹ̀ lánàá yìí ọjọ́ aṣọ yìí àwọn kan ṣe káyókáyó sọkúnsọkún làwọn máa ṣe láti ọdún láti sixty one ah dọ̀la dọ̀ní yìí di ọdún yìí àwọn kan bẹ bọ́dún bá ti dé ah, irú ìdá tí wọ́n pa òsínú ẹmúrú ìdáhùn náà wá ẹmúrú ọ̀gbẹ̀hún náà wá wọ́n máa yí ara wọn lọ́bẹ̀ẹ́ wọ́n yí ara wọn ní bíléèdì wọ́n máa ẹ̀rí ẹ̀jẹ̀ tí ó jáde pé àwọn fi ń rántí bí wọ́n ti pa òsínú ọbí ọlọ́hu àti ẹnjẹ ọba lu ọbẹ wọn mú gíláàlà wọn máa fi nara wọn tẹjọ jáde ṣe àwọn kọmẹmọrẹtì bí wọn ṣe pọ ọmọ ọmọ anabi ṣébà anabi fi hàn wá wàlá ìbò tí wọn wà kọ sọlá ọsọlá ṣàdúrà fún hussein ni báwa ti ń wí ẹrí bàbá ti dáko à ń gbọrọ sí ọlọ́hu ànúwò ọmọ sábà ṣàlékún lọ́nu fún ntọ́lọ́ hmm. ni a ṣe fún kù wa ni ṣàdúrà fáwọn òkú àmọ́ ẹni wọ́n bá yìnbọn pẹ̀ yín náà máa yìnbọn fúnra yín ẹni wọ́n bá fi ìdà pẹ̀ yín náà máa fi ìdà yára yín àrò ọ̀nà tẹ̀sù iye sí mi ó yé sí làákàyà àwọn kan àwọn gbọ́ yé lọ́bẹ̀ wọn àwọn là ń pè ní ṣíà torí máa bá ń wí fún ọ pé sin ṣíà yàtọ̀ fún tiẹ̀ àrò ọ̀nà tẹ̀ yàtọ̀ nù o ọmọ mùsùlùmí gidi ṣíà mùsùlùmí làwọn náà ń pera wọn àmúnikọ́mọ́ nù o ọmọ tó pọ̀ ọlọ́wọ́ máa yọ rẹ̀ wá ń jọ mi àmọ́ kọ́ máa rẹ̀ ni pé àwọn ni wọ́n máa gbọ́nra wọn lé máa yára wọn lọ́bẹ̀ nara wọn bulala máa ń sọkún yá àfihàn rántí bí wọ́n ti pa Hussein rọ̀bì ọlọ́run léyìí tí ò gbọdọ̀ dùn mẹ́nìkan kan fi hàn pa Hussein àmọ́ sẹ́bí yọ ọlọ́run àgbà mẹ́bìdì ni ó ṣe nù ẹ kó egbe gbogbo ẹni ọba ti ẹni mọ́tò bá ti gbá ní ìsìn bọ́ba ti jọ̀hún bọ́ba dọdún kan anniversary rẹ̀ káwa náà máa gbé mọ́tò tàjọ́yà bọ́yá ni mọ́tò kí àfi mọ́tò gbáwọ̀ náà bí wọ́n ti gbé mọ́tò gbá bàbá ń jò ní ọ̀tàkùn làákàyè àmọ́ mo lè sùn máa yé sí làákàyè ọmọ àná ẹni ọba ti gba ìsù láyé tẹ́ gbàgbé mo wí kọ́dà yọ ọmọ lẹ́sìn náà lòún ṣe wọn máa kóró ara ẹ báwọn làwọn ń ṣẹ̀sìn yìí bí ó sì ti sì mú ọmọdé ẹsẹ ẹwọ yí ẹ̀yìn tọ àwọn wa bẹ̀rẹ̀ yìí wọn bẹ̀rẹ̀ yìí ńgbà òsè làwọn kan bá rí wọn àwọn là ń pè ní àmìnàwá síbù kí ni mo pè wọn gbogbo nítorí ẹ lè lọ́ọ̀ka náà tàn ní o kọ́dà bó ṣe èbó náà Islamic history náà ó rè léyìn bẹ́ẹ̀. Anawa sibu àwọn wo la ń pè ní ànáwá síbù àwọn làwọn sẹ́mi káwọn kan lọ pa Hùsẹ́ẹ̀nì náà pàtì yìí mo ní mùsùlùmí náà làwọn náà pera wọn aha àhà ṣé ọ̀rẹ́ Hùsẹ́ẹ̀nì làwọn tó pa àbọ̀tẹ́ àwọn ọ̀tá ni àwọn ọ̀tá bàbá rẹ̀ wọ́n sọ̀tà àlíyù bàbá rẹ̀ sọ́jọ́ ga tiwa òun ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ àwọn khalifa mẹ́tẹ̀ẹ̀ta yòókù ọ̀sàgbẹ́ nínú islam bubakari umar usman kótó wa kan aliyu radiyallahu anhum ajma'in ntaalu sunne yàtọ̀ nù wa kadhalika ja'alnakum ummatan wasata àwọn làwọn adún déédéé kò sáṣejù kò sí àṣetò àwọn kan sáṣejù ń pa aliyu láwíhùn débi pé wọn ní gbogbo ọjọ́ tó bá ti di ọdún ọjọ́ pa òsèǹyẹ máa yára yín lọ́bẹ̀ ẹ̀ máa nára yín búlálẹ̀ ẹ̀ máa sunkún lẹ́yìn tí òsèǹyẹ gan òfin lànà bẹ́ẹ̀ délẹ̀ ọpọsìtì wọn àwọn òwò máa pè ànáwá síbu àwọn ọ̀tá àlíyù wọn sọ̀tá bàbá wọn ṣe ti ọmọ náà àwọn ni wọ́n introduce kayokayo àwọn àwa ni ọ̀dà ẹ̀yìn ọmọ banújẹ́ ń jọ̀hún ni àwọn ó sì sọ ọ́ di kíni as for the celebration. àmọ́ hmm. wa fún àwọn èèyàn ló ń jẹ àmọ́ ní ọyẹ wa jẹun ẹ wá yọ ọjọ́ tí wọ́n pa òsèlú ẹ wá yọ àti kíní àti kejì ọ̀nà àná ni ẹ̀jẹ̀ ń yára ẹ̀ lọ́bẹ̀ ẹ̀jẹ̀ ń gbéra ẹ̀ dálẹ̀ lọ́dọọdún pé ń gba àwọn ti pa òsèlú bá ti máa wá ṣe sínú ìlànà òsèlú pẹ̀lú ọbí ọlọ́wọ́ àná àwọn ọ̀tá rẹ̀ tó pa táwọn wá ní ẹ̀ẹ́n ẹ̀ máa banújẹ́ ẹ̀ máa ya àwọn ó sì tọ́nu ẹ̀ máa yín lọ́wọ́ a wà sọ ọjọ́ tí wọ́n pa déètì nǹkan yìí náà ni o a wà sọ di kíni a sọ di ọjọ́ celebration ọjọ́ ọjọ́ ọdún a máa wá dáná a máa wá jọ ṣe yẹkẹ òun ni ọ̀rá páládélẹ̀ yorùbá àmọ̀nà tó gbà wọlé yìí òun ni aṣọra èdè kíni má yorùbá lọ́wọ́ kayokayo ẹ̀já padà sí pílẹ̀ àtàyàrá ẹni lọ́bẹ àtàǹsọ̀kún jọ gbé wọn pa òsínì ọ̀nà àná ni. àwa tọ́nu eléyìí náà pé ká fi kàńtà wọn àwọn ọmọ wa yọ ọjọ́ náà ọ̀nà àná ni. kíni lànà tànàbí sọlọlọ sọlọ òun lè dá a fi bẹ̀rẹ̀ wọn ànàbí ní gbààwẹ̀ lọ́jọ́ àṣùrọ̀ bọ̀ bá gbààwẹ̀ dọ́kàn yìí ọlọ́run lè fi pa odidi ẹsẹ̀ ọ̀dọ́kàn rẹ̀ torí náà ọlọ́run dákun gbogbo ohun tí ó dàrú inú ẹ̀sìn ọlọ́run bá wa tó gbogbo ibi tí ṣètò ọ̀kan láfàáyọ yìí ọlọ́run lọ́mọ iye ọ̀nà tẹ́lómìn ti rò pé tọ́lọ́run lòún ṣe ṣètò ní sì ti yé sí gbogbo ọ̀nà tí ṣètò ní gbà da ọ̀rọ̀ wúrú mọ́ màá nàbí àdámọ̀ lọ́wọ́ ọlọ́mọdé orí ìdàrú màá lọ́wọ́ o bá a bá wa rí èèyàn pàkíyèsí wa náà ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí ìfẹ́ nu wa kéèyàn máa gbé káyókáyó tí wọ́n ti ń ṣe láti jó aláyé dáyé rárá o wọn ò ṣe káyókáyó láti jọ́ dí kíni àlàyé ti dáyé o kọ́dà wọn ò ṣe lójú ànábì o ó lẹ́yìn ọdún wo sixty one AH tó ìtàwí iná alọ́mọṣáájú wúlò fún wa o. وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين. وإياك.